Àwọn àgbààgbà ẹgbẹ́ máa jókòó láti jíròrò nípa ipa òògùn owó ní ṣíṣe nínú fíìmù wa Mr Latin. ààrẹ ẹgbẹ́ àwọn òṣèré ẹ̀ka ti Theatre Arts and Motion Pictures Practitioners Association of Nigeria (TAMPAN) ní Ọ̀gbẹ́ni Bọ́lájí Amúsàn tí ọ̀pọ̀ mọ̀ sí Mr Latin ti bá akọ̀ròyìn BBC sọ̀rọ̀ báyìí. Mínísítà Lartin sọ pé ìgbésẹ̀ tó dára ni òfin tí ìjọba gbé kalẹ̀ yìí ní ẹ̀ka ti fífi òfin de sìgá àti tòbákò mímu nínú àwọn sinimá bákan náà ló jẹ́ kó di mímọ̀ pé òun kò tí ì lè sọ ohunkóhun ní ti ipa òògùn owó àti ìpànìyàn ṣẹ́ṣó tí wọ́n ń sọ bí kò ṣe pé lẹ́yìn ìpàdé àwọn àgbààgbà ẹgbẹ́ lòun yóò tó sọ̀rọ̀ síta ògbóǹtarìgì adárípoṣónú náà ni gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ tampan òun àti àwọn àgbààgbà ẹgbẹ́ náà yóò jókòó ìpàdé láti jíròrò lórí òfin tuntun tí ìjọba gbé síta nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣàlàyé pé ṣé ẹ mọ̀ pé tí ọ̀rọ̀ bá ti rí báyìí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ la máa pe ara wa jọ pàápàá àwa tí a jẹ́ olóyè ẹgbẹ́ láti jíròrò lé e lórí kó tó di pé a ṣe ìpinnu wa Ọjọ́rin Adélérè ló ti mú ìròyìn wá fún yín láti iléeṣẹ́ Wisdom Yard Television